منها زوجها وبث رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله واتقوا قولا سديدا يصلحكم اعمالكم الله ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار على الله سبحانه وتعالى أكبر الإسلام محمد صلى الله عليه وسلم ọlọ́run bá ní ọlá àlékún ọyọ ìṣẹ̀lẹ̀ náà lè àlọ́run bá ní ọlá ìgbà bá ní ọlá ní àtúgbà ìgbà ní ọlá ní ìgbà ní ọlá ní nítorí pé ọgbọ́n ìgbà ní ìgbà ní àlọ́run bá ní ọlá ó gbà wọ́n ìṣẹ̀lẹ̀ náà ti gbẹ̀ náà ọlọ́run bá ní ọlá kó máa ń fà sí alẹ́ ìkọ̀ọ̀kan wa. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Lónìí ṣe ọdún tí bàbá ń pè é mú ìdá mẹ́ta sílẹ̀ lónìí ló kárí lónìí. Àwọn tẹ̀síwájú pẹ̀lú àlàyé wa nípa ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀. Àwọn tẹ̀síwájú àwọn sùkánù ọ̀dà ara ààfin ní àdúgbò náà ti rí ní ìlú lẹ́gbà tí bàbá sàlàyé nípa ìṣúra ìgbàfẹ́ nípa tó ààfin sàlàyé sí ìránpẹ́ nípa ìgbésí pẹ̀lú àmẹ́wàá ìgbẹ̀yìn nínú màmá ìdílé yóò bẹ̀rẹ̀ lọ́sẹ̀ láti ìlú. Àwọn ti fún wa nínú àlùkò ààrùn. سورة الرحيم الله على الكلام بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف ọlọ́run bá dìjọba ń sọ fún wa nínú tóra yìí tóra yìí tóra mọ́kà ni ó sọ kàlùfà ní sọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ nínú mọ́kà tí àyà yìí jẹ́ àyà mẹ́rin. àyà yìí tóra yìí sábà lọ wo ìgbà tí ọlọ́run bá dìjọba ń sọ̀rọ̀ yìí tóra yìí á rí pé ó jọra wọn pẹ̀lú tóra tí a parí tóra tó kiri yìí tó ó ní ṣe pẹ̀lú àwọn kùrẹ́ṣì náà ní àwọn ará mọ́ká. sóra yìí òun tó ṣe pé etí àwọn méjì jọ tó jọra wọn sóra ọ̀tọ̀ọ̀tọ̀ ni òun tó ṣe àwọn míì nínú àwọn. onímọ̀ nípa tẹ̀lé táwọn anígbé nígbà tó jẹ́ pé súrà yìí pé ìtàn sára ní pẹ̀lú súrà yìí ó tàwájú rẹ̀ súrà tó lè sí i. wọ́n látara kẹtí ọlọ́run bá yìí jọlá ó sọ nípa ìjẹ́ra tó kún fún àwọn òwe yìí nínú ẹ̀ náà láti rí àwọn tó ń sọ yìí pé ọlọ́run bá ní jọlá ń sọ ní sọ àìpé èyí láàbí kúrọ yìí ìlàbù ìtumọ̀ náà ní pé ayé àti ìlàbù ìfẹ́ra ẹni lọ́kàn tí ó jọ ṣọ̀kan tí ó jọ wà papọ̀ òun náà ní ìlàbù wọ́n ní láàmù tó wà bẹ́ẹ̀ yìí sí láàmù tààyè ìtumọ̀ rẹ̀ náà ni pé ọlọ́run bá àlejò rá ní ẹ̀ẹ́sì ọlọ́run bá àlejò rá ní ẹ̀ẹ́sì mà nípa ìṣura ní lọ́kàn káwọn ọkùnrin yìí tí wọ́n ti ra wọn lọ́kàn. àti ìlera tọ́lọ́run bá àlejò aláṣojú wọn lórí látara pípé wọ́n ti ra wọn lọ́kàn. àwọn ní àwọn míì nínú àwọn onímọ̀ ìjọsìn wọ́n wá tó papọ̀ mọ́ súrà tó kọjá ipe ọlọ́ọ̀bá àlejòlá ní ẹgbẹ̀gbà látara ìṣẹ̀rẹ̀ lọ́kàn àwọn ọ̀rẹ́ yìí àtìgbà tó ọlọ́ọ̀bá àlejòlá ti rí wọn lé látara ìṣẹ̀rẹ̀ lọ́kàn yìí tó jẹ́ pé òun náà ló mú ọlọ́ọ̀bá àlejòlá ti kí ni tó fi bá wọn pa àwọn àṣàbù sí rẹ̀ ipe tó gbọ́n ti ra ọlọ́kàn àti ìṣẹ̀rẹ̀ tó ọlọ́ọ̀bá ti fún wọn láti ara rẹ̀ wọ́n ní òun náà lọ́wọ́ ọba àlejòọ́lá ló fi bá wọn gbé ní ló fi bá wọn pa àwọn ìjọ kùrẹ́ẹ̀sì rẹ̀. so èyí tó fẹsẹ̀ múlẹ̀ òun náà ni pé lóòótọ́ ọlọ́wọ́n ọba àlejòọ́lá ń sọ̀rọ̀ nípa ìjẹ́ra tó fi bá wọn kùrẹ́ẹ̀sì nínú súrà yìí yàgbọ́ ìtọ́ níbi ìṣúra alákọ̀ọ́kọ́ ìtọ́lọ̀ ọba àlejòọ́lá làwọn kò lọ́dọ̀ Abraham alhassan èyí ń lò láti wó kàbà ìyẹ̀rọ náà ni àtàrà fún wa pé ìyẹ̀rọ náà bá àlejò ọlá yìí ọlọ́wọ́ bá àlejò ọlá òfé lórí àwọn kòrẹ́ ìṣó pé ah, ọlọ́wọ́ bá àlejò ọlá wá fìjà kòrẹ́ ìṣó lórí àwọn ará yamani àmọ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ṣe ń torí ilé rẹ̀ tí ọlọ́wọ́ bá àlejò ọlá ti dé kíni tó ti pàdé òun pé ilé táwọn yóò máa ní kí ọ̀sìn ọlọ́wọ́ bá àlejò ọlá yóò ti dé àlejò ọlá wà lọ́sọ́lá tó bá náà nígbà pé ìdẹ̀ra ọlọ́wọ́ bá àlejò ọlá tó ti fáwọ̀ ẹ̀dá rẹ̀ ìdẹ̀ra tó pọ̀ ni ọlọ́wọ́ bá àlejò ọlá tó wá sọ ìdẹ̀ra àmì ìlú tó fáwọn ọkùnrin yìí náà ọlọ́wọ́ bá ọlá nínú sóra yìí ìpè máa nípa ìgbọ́ra ẹni yé àwọn ọkùnrin yìí ìgbọ́ra ẹni yé àti ìṣọ̀kan wọn tí wọ́n á jọ tẹ́sílẹ̀ wọ́n á jọ pa wọ́n ẹ̀ ní pọ̀kàbalẹ̀ nínú ìlú wọn. ẹ̀rí nígbà táwọn sọ̀rọ̀ nípa nígbà táwọn nígbà tí ẹ̀rí pé nígbà ránṣẹ́ pé wá ṣe wá wọ́n ní ti pẹ̀lú ẹ̀ àbí tó bá jù lọ kí ni àbùkù tó sọ fún ẹni tó sọ fún náà ni pé ìnà lè ṣe ọba ìyàmùnà òru ètò àwọn àkómi tó rí yìí o ẹ àwọn àwọn ọgbọdọ èdè èmi kò lọ àwọn àkómi tó kó yìí àkómi ọgọ́rùn méjì tó kó yìí gbàgbére inú ìlú èmi kò ní wá sábà ní ìyọ̀dá àwọn àkómi mi wàyí ìnà lè ṣe ọba ìyàmùnà òru tò ilé torí òun ó ní ó lẹ́ni tó ní ó lè kọ́ ní ló bá wù tó bá sì ló wá fi nílẹ̀ tàn òun ló ó fi nílẹ̀ rẹ̀ àwọn àǹfọ̀mí ẹgbẹ́ mi kó àǹfọ̀mí mi tò ọ̀rọ̀ yìí wá sí kí ni ọ̀rọ̀ ìdí abúlé ló ti gbé à ilé tó tó jẹ́ àtẹ̀láyé ni ilé àwọn abala yìí tó gbé ara ẹ̀sìn ẹ̀bí jọ́sìn mi yóò wá jẹ́ ọlógún àǹfọ̀mí ló wá sí kí ni òun wá jẹ́ ọlógún tò ilé ìtàn nígbà wọn délé ẹ̀ nígbà tí àlùkò àti délé ó ní káwọn ọ̀rẹ́ ìjọ arámọ́ta tó tán ẹ̀ ní o ètò fẹ́ ṣe fẹ́ ṣe ẹ̀yẹ náà àti ajáde kó nínú ìlú ẹ̀yà kó nínú ìlú bọ́bá jẹ́ nígbà tí àwọn ọmọkùnrin rẹ̀ bá wọ nínú ìlú wọ́n máa ti yà tẹ̀ pa wọ́n máa ti ọmọ bàá ta mẹ́yà tó látara bẹ́ẹ̀ wọ́n ti fẹ́ wọ́n ti jáde kó nínú ìlú ẹ̀rí pé ìlà àgbọ̀ ní bọ́ọ̀lù ẹ̀yẹ wọ́n ti jáde kó nínú ìlú tọ́lọ̀ ọba àti ìṣẹ́lá tó wá sí kíni tó fi wá sí àwọn àgbáàbò kí tó fi wọ́n dá ara tó fi wọ́n dá ẹni tó rà tó fi wọ́n. tọ́lọ̀ ọba àti ìṣẹ́lá tó wá ń tọ́ka sí ìgbọ́ra ilé àti ìṣẹ̀lẹ̀ lọ́kàn náà fún àkóso fáwọn ọkùnrin ọmọ ọba àti ìṣẹ́lá ní ìlàbẹ̀ yẹn rẹ̀ ṣùgbọ́n ìwọ̀sọ yìí ìkórè ńlọ́pọ̀ ìṣẹ̀lẹ̀ ńlọ́ka ìdúnwó tó jẹ́ pé òun náà látara ẹ̀ ní wọ́n fi máa kóra jọ tí ogun ó ti jọ jọ ìrìn àjò rẹ̀ látà ṣùṣà tó bá ti gbọ́ yẹ ogun ó kóra jọ ó sì rìn àjò ó sì kan náà ogun dàbí kọ níbo ni wọ́n lọ wọ́n lọ sí ìlú yamẹ̀ ìrìn àjò ní ọyẹ ìgbé lásìkò yìí òun náà ní àwọn nǹkan oko àwọn ẹ̀ ọ náà ti kó ti kìnnì ó kóra wọn lọ́wọ́ lọ sí ìlú yálà. wọ́n sọ yìí tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n a máa ṣe kí ni wọ́n a tún máa ṣe ìrìnàjò ní ooru tó bá dìrò ní ooru wọ́n a lọ sí ni wọ́n lọ. tó gẹ́gẹ́ báwọn náà ṣe máa ṣe láti tó dáwà tó jẹ́ pé a ti máa

lásìkò yìí ẹbọ náà ní kò lè ṣe òòsà náà ni wọ́n ti àmọ́ wọn gbọ́ra wọn yé yìí gbọ́ra wọn yé yìí wọn ti kí ni wọn wọn láti ṣe wọ́n sì ní kọ̀ọ̀kan balẹ̀ bóun rí tó mùsùlùmí làwọn àti kí ni làwọn gbọ́ra wọn yé tí gbogbo omi tí ìgbọ́ra ẹni yé bá ti wà ẹ ẹ máa ṣe kíni ẹ máa ní fọdà bó ṣe ayé tí ò ní sáà ụgbọrọ ẹ wà àwọn ìbòrí nígbà tí ṣe kíni ìgbọ́ra ẹni yé wà láàrin tó ti pé wọn ò gbọ́ra wọn yé fọdà lórí òfin tí òfin ayé tí wọ́n lò àwọn kọ́ńtíṣà tí wọ́n lò wọ́n ti tẹ́kí ni wọ́n ti kọ́ bẹ́ẹ̀lì lórí ẹ̀ lẹ́yìn bá gbàgbà tó bá gbogbo tó bá tẹ̀ sí òfin ohun òfin òṣìṣẹ́ wọ́n ti gbárí wọ́n ti ní pàpàrà látara rẹ̀ òun náà ló fà ló jẹ́ pé ẹ̀rí pẹ́sẹ́ǹtì ìlú mi ẹjọ́ ti olórí ìlú wa tó bá sọ̀kalẹ̀ sáńtẹ̀ wọ́n wà ní wọ́n tẹ́kí ni wọ́n ni wọ́n pè lẹ́jọ́ kó tèlú bá gbàgbà tó ti tẹ̀ wọ́n nítorí pé kí ni nítorí pé wọ́n ní kí ni wọ́n gbọ́ra wọn lé ẹnu wọn sọ̀kan kọ́dà tó wọ́n sọ̀kan lé ní ọlọ́wọ́ bá lè jọra ní. tòkẹ́bẹ̀ẹ́ náà wá ní pé ìdàkejì rẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí tá a bá wá gbọ́ra wa yé tá a bá sọ̀kan tòun ti bóyá jẹ́ pé nítorí ní ilé rí nítorí wò la gbé lọ́wọ́ ẹ̀ àti ní sọ̀kan balẹ̀ ẹ̀wọ̀n ti dààmú àwọn mùsùlùmí káàkiri ayé lónìí nígbà tí ò sí ìgbọ́ rẹ̀ ní. ọlọ́run bá níjọ láfẹ́ká gbọ́ra ẹ ó fẹ́ká gbọ́ra wáyé. ọlọ́run bá níjọ láńtò wá lọ sí kíni ọlọ́run bá níjọ lánàá àtẹ́sùn mọ́ ìhábìlì láì jẹ̀mí àn wálé àtàkàrọ̀tù. ọlọ́run bá níjọ lánàá ẹ̀sìn ìrọ̀mọ́ hábìlì okun ọlọ́run bá níjọ lá. ọlọ́ọ̀bá àríkọlá ní ẹjìrọ̀ máa lùkù hàn ẹjìrọ̀ máa ẹjìrọ̀ máa tún àmẹ́sọ̀ bá wà lọ́sọ̀lá wà látàkàrà fún ọlọ́ọ̀bá àríkọlá ní ẹlọ́sọ̀kẹ́lẹ́ ẹgbẹ́ yàpá o nítorí àti àmì ìdí àwa mùsùlùmí lónìí òun náà ní ìyapa wa ẹ wá wò ní pé kí lànàmì ní ní kan lórí nígbà tá ẹ wá wo bí ìsìlámù tó wá sí ìsìlámù wá sí ẹlẹ́yẹlẹ́ látara pé látara pé àjọ kan lórí ìsìlámù ọ̀tún náà. tàbá wa fẹ́ padà sí pé inú sùn ló jọ kan inú sùn ló gbọ́ ara yé àbí ká ṣe kíni àbí ká padà síbẹ̀ ká padà sínú sọ̀rọ̀ sí i. àbí ká padà sínú súnà nínú sọ̀rọ̀ láwàá yẹn sọ̀rọ̀ kí lọ́wọ́ bá a di jọ láwùjọ wa.

káàrí ìsìnàṣíyà ààrí àmàdíyà àbí àwọn sàtàrà mùsùlùmí inú wọn náà ní ịnụ ààríyà ààrí ìfọ̀wàníyà ya ìfọ̀wàrí ya so sábà tó wá rí àwọn ẹ̀ka kọ̀ọ̀kan a tún wá rí pé wọn wo a tún rí pé àwọn kan tó bẹ̀rẹ̀ pé

wọ́n wá níjà pẹ̀lú àwọn tó jẹ́ ọ̀tẹ́ nìkan ẹ̀kọ́ àmì mùsùlùmí yóò máa rẹ̀ ọlọ́pọ̀ islam náà sí àbí islam náà ló ń pàtó mọ́ra rẹ̀ àwọn tẹ̀sí wọ́n máa gbà ní wọ́n máa gbàjó àwọn túbí inú wọ́n máa sọ pé àbá sọ fún wọn kọ́lá àwọn túbí lè ṣe ìgbà àwọn ìṣòwò àwọn ológun wọn tó ń gbà tó bá yá àwọn àwọn tó máa ti tàbá ọjọ́ wọn pátá nǹkan ẹ̀ alágbèwá ní ọ̀nà ọ̀nà islam islam náà lámà kò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tí a bá ń jẹ nìkan nínú àwọn tí wọ́n jẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àrùsùn náà ọlọ́run fi ìyá ọwọ́ ọwọ́ wọn níbi wọn. ó ti wá lágbára pé a mùsùlùmí yẹn pẹ̀lú á lè mùsùlùmí pẹ̀lú orúkọ tó tó bá di pé ó bá di pé ká fèsì ọ̀tẹ́ẹ̀sì oníkàlùkù òní máa wá gílórì fún ìsìláàmù má tá ìsìláàmù ló fẹ́ lékè nítòkàlùkù máa wá ní pé á àwọn súnbílà fèsì ọmọ kàrún yẹn tó tún jẹ gbàgílórì àwọn ẹ̀kọ́ àwọn ìsìmọ́ ọ̀fẹ́ gbàgílórì àwọn tó jẹ́ àrùsúnà àwọn ẹgbẹ́ gíní àwọn ẹgbẹ́ gbàgílórì jẹ́ àrùsúnà lówó ní ìgbà yìí mùsùlùmí wá ní gíní mùsùlùmí wá ní gẹ́lẹ́gẹ́lẹ́ ọ̀nà wọ́n alágbẹ́sà kọ̀ọ̀kan nígbà tó jẹ́ pé tí gbogbo áńkílẹ̀mù náà sì ní wọ́n alágbẹ́sà kọ̀ọ̀kan tó dára áńkílẹ̀mù ọ̀nà wọ́n àwọn àgbàtà àbí kọ̀ọ̀kan ọ̀nà tá àgbàtà àbí kọ̀ọ̀kan ṣé ọ̀nà tá kẹ́ra wá bẹ̀ ká kẹ́ra wá bẹ̀ ṣé kó jẹ́ pé káwọn ti káwọn lórí pé nǹkan ṣẹlẹ̀ láàrin wa tá a bá yíra àmọ́ kí ló dúkìrì kí ló dúkú síra wọn tọ́nà láti pa ọkọ̀ ní kàlà kò rọrùn bẹ́ẹ̀ káàkiri kí ni ká pa ọkọ̀ nínú ọ̀nà bẹ́ẹ̀. tòbó sí ìjọba ibi tá a ti lè gbọ́ra wáyé tá a ti lè fara wá tá a ti lè papọ̀ tó ju ibi táwọn ànára ti mìíràn táwọn àná ti papọ̀ lọ. kí làwọn kí làwọn ẹ̀sìn láwà lọ sálàm àtàwọn tàbí ànájú kí ni wọ́n dúró lórí kí ni wọ́n gbọ́ra àwọn lórí àwọn kan pariwo pé balasin Palestine àwọn fẹ́ gba Palestine padà àwọn alámi Palestine ẹ mọ̀ láwọn èèyàn oríṣiríṣi àwọn propaganda oríṣiríṣi lórí ọ̀rọ̀ Palestine àbá kan wọ́n sọ̀rọ̀ kọ́nà kó mọ́sá àwọn akẹ́kọ̀ọ́ náà ó ní àtàmà ìjàmù ara wa ní sábàrà fẹ́ gba Palestine padà ìjọ ẹ̀ka kọ́kọ́ ṣe náà òun náà ní ká kọ́kọ́ ṣe àwọn alákọ̀ọ́kọ́ fúnra wa ṣe náà ìnú lé bá fi lè padà sórí kí làwọn tàbí ànábì wà lórí ẹ̀ nínú ẹ̀sìn kò sí ipá ọ̀tá kan tó kàwà àwọn ogun táwọn mùsùlùmí ti jà níwájú ẹbà ìtọ́ fún ara lánàá lápàkọ́ ni ìyàmọ́ bí wọ́n ní lápàkọ́ ẹ̀ tí má ní bá lágbára èyàn wà rí kíni èyàn wà rí púpọ̀ ọlọ́wọ́ bá ìjọra nígbà tí má ní lágbára ló gbúgbà ogun bá dùn mélòó ló ń ta àwọn mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ àwọn kékeré ẹ̀rí tọ́lọ̀ ọba àdìsọ́ láti rí alábàá tó ti pé ìmáàmù wa lẹ̀ gbàgbọ́ tá a ní tọ́lọ̀ ọba àdìsọ́ lápọ́nà wọn wà lọ́wọ́ náà ló yìí yóò máa tó ààrẹ náà ó jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà ẹ̀rí pé yóò máa kíni yóò máa tọ́lọ̀ ọba dá mi ó náà ààrẹ gbogbo àwọn alákọ̀ọ́kọ́ fúnra wa ni nígbà tá a bá wá fúnra wa títà ìgbà yẹn láti wá sí kíni ẹ ìgbà wọn láti wá rí sí fún látọ̀dọ̀ ọlọ́run wa nìjọba. wọ́n sàbí sọ̀rọ̀ tó kọ́dọ̀ ọmọ ọdún ọ̀nà kàtọ́ ọ̀rọ̀ sí ọlọ́run àjù pé ọmọ ọdún ọ̀nà kàtọ́ ọ̀rọ̀ àwọn sọ pé ìjọ ọ̀kan ni tó jẹ́ pé ayọ̀ pẹ̀rẹ̀ tẹ́lẹ̀ àzànà wà wú ìsìlámù ìsìlámù lọ́wọ́ ọba àdìsọ́lá ti bu ìfún wa àjámà kankan tẹ́lẹ̀ tá a bá ti wá ní à ń wá iyì à ń wá lọ sí nǹkan tó yàtọ̀ sí Islam ẹ nílò ìṣẹ̀lẹ̀ sí wa àgbàlá nà wà ọlọ́run ti mọ yẹyẹ wa òfin tá a bá ń wá yìí kan àbíká ti fi ní àbíká wà lọ sí Islam òyìn dà ní àwọn mùsùlùmí wọlé kọ́ padà kápára tó ń sáré sọ̀rọ̀ àwọn àlè sálàmì wa kó kálukú tí ń dáná bí ìyá kalẹ̀ lórí yìí. Ààrẹ tó náwó jẹ̀má a fábí ra wa lé àwọn òfin tí ń dáná bí sọ̀rọ̀ láwà yóò sálà fún ìwà kalẹ̀ lórí òun náà làwà lórí ẹ̀. Àwọn tún bí káwọn náà owó pé ṣé àlẹ́sọ̀ láwà yóò ṣé inú táwọn sàábẹ́ sọ pé àlẹ́sọ̀ ti wálẹ̀ lórí àlùmáhájà tó lè bọ̀ orí ojú ọ̀nà tó kún fún kínní tó jẹ́ pé lẹ́yìn ha kànáhàrí ha ọ̀sáàrí àtòwú rẹ̀ bákan sára lórí láyẹ̀ zígbò án ha ńlá hàrí kò sẹ́ni tó yẹ kó lórí ojú ọ̀nà àbẹ̀ tó bá pa mi tí káwọn tàbí kúwe lójú ọ̀nà fóònà lójú ọ̀nà tàbọ́wú fóònà lójú ọ̀nà bàfì níyà kí gbogbo ọjọ́ máa fojú ìgbà gbèjèèjì báyìí káwọ̀ kó sì máa sọ pé ẹ bá sì nínú ẹ̀dá fún bá àbáwọn sàádà ànábì tí wọ́n ní ìsìláàmù fásitàn méjì gẹ́gẹ́ báwọn tó fi gbé ní lónìí ìsìláàmù fásitàn méjì làwọn tó fi ní ẹni máa ti eré inú àwọn tó bí ẹ ó dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ni ó dájú pé ó dẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ ni tí máa ń jìnà pé ìsìláàmù ní fásitàn méjì lọ́dọ̀ àwọn tó bí pé ìsìláàmù nú àti ìsìláàmù ta ó dà ló fà ẹ́ẹ̀gbẹ́ jẹ nínú gina eh, gbogbo rẹ̀ wọn nínú mùsùlùmí àti wọn sọmọ sọ pé ọ̀rọ̀ ọdún lé lélẹ́ yìí wọ́n lọ́rọ̀ ká lélẹ́ yìí àwọn sàbẹ̀ àrẹ́bí sọ fún wa pé àrẹ́bí ò lọ́rọ̀ ọdún lé kò lọ́rọ̀ ta ìsìláàmù ojú ọ̀nà kan ni lọ sí èdè ní kan nínú àwọn ẹgbẹ́ jẹ́ ọ̀gá iná tó ń bá àwọn ètò bá dúwà òun tó ń òsì jùmú fígbà wọn wọ́n kọ́ sọ yìí lẹ́yìn ìgbà tó ti jùmú sílì jùmú òsì ṣe irú fatuwa bá wọn so èyí ń gbà wọn sọ ń gbà pé sàásù bá ti tẹ́gẹ́ ni ó ju ìrún lọ ó ní bá ti àkan ó ní bá ti àkan ní ìgbẹ́ tó tún tẹ́gẹ́ ni tó tún ṣe déédé pẹ̀lú sàásù bá ti bá ti àkẹ́kọ̀ọ́ pé náà kéèkù tẹ́ bá ti àìgbà àbí tẹ́ mọ́ ó túnmọ̀ pé ẹgbẹ́ ọ̀fẹ́ bá ti àkúpẹ́ méjì nù ara náà sọ̀rọ̀

ẹni tó bá kí wọn tó bá àwọn tó bá tàbí láti ẹni láti ọ̀sán ó ládàbí ló dá láti ọgọ́rùn-ún sẹ́yìn pé ẹni yóò bá fẹ́ yé tẹ́lẹ̀ ẹ ọdún tó kẹ́ni ọdún tó gbàtí rẹ̀ ìwọ́n ti ẹni tó súnmọ́ ẹni tó sọ̀rọ̀ yìí wọ́n ní ká yíká gbà pé sàlájì bá dí ó jù wọn lọ à òṣèlú náà àbúrò bá bá dí jù wọn lọ ọ̀rẹ́ tí mọ́tí máa rẹ̀ jù mí. ní lágbájá báyìí máa sọ bẹ́ẹ̀ à ó ní wọ́n sọ bẹ́ẹ̀ ní wọ́n sọ bẹ́ẹ̀ ah wọ́n ní mo jẹ́ ìyẹn ní parọ́ àti kí àfi fi pé rẹ̀ kẹ́ ẹni tẹ́ ò pé kò tí ṣe pé rẹ̀ ó ti kọ̀m̀pìlì ó ní ọ̀rọ̀ ọmọ ilé ni wọ́n sọ ń tà wọn wàláì tó ti rí mi ó ní ọ̀rọ̀ ọmọ ilé ni wọ́n sọ ń tà wọn awo onígbúbíà tẹ́ bá bàtẹ́ tẹ́ bá bàtẹ́lẹ̀ awo onígbúbí nítorí pé nígbà tó bá fẹ́ wọnú gbúbí bó ṣe wọ́ ó wọ́ pẹ̀lú àlàáfíà tó lọ́wọ́ tuntun tún bí ẹni ṣe ìfẹ́ tí wọ́n sọ fún ọ láti gbàgbọ́ bá ti fẹ́wọ̀ pé gbogbo ti bẹ́nu rẹ̀ ní ọmọ wọ́ jẹ́jẹ́ ọmọ wọ́ tó bá ti wọlé díẹ̀ wọ́n ju àwọn ọ̀rọ̀ kálẹ̀ tó bá ti pé ara rẹ̀ mú máa sọ wọ́n rí pé ah láti ẹ̀sìn pẹ̀lá ilé ìjẹba tó bá sọ̀rọ̀ míì tára rẹ̀ bá fẹ́ mú máa sọ wọ́n ti rí bí ẹni yóò sí mi wọ́n wà kọ́kọ́ kó jẹ́ nígbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ wọ́n kó ẹ wọ́n sọ fún pé sọ ojú ọ̀nà tàbí ọ̀hún bì ọ̀tọ̀ ní ojú ọ̀nà àfíkà ọ̀tọ̀ ní ojú ọ̀nà sẹ̀ríà lójú ọ̀nà àfíkà yìí ṣé ó ẹ̀yà máa ṣe kíni ẹ̀yà máa wà wájú o àìrí nǹkan o bí bá rí nǹkan tó bá pè é dúdú jẹ́ ní ló ti kọ́kọ́ kóòdù ẹwà rẹ̀ lórí pé ó gbọ́n ti léwu lọ ó gbọ́n ti léwu lọ nípa lọ́sí ọgbọ́n lásán a tún rẹ̀ pé tábà tún sọ̀rọ̀ ìmà ó tún nípa ti léwu lọ a tún pé tún qualification ẹ́ ó tún ní qualification tó ti kí ní bàbá lára rẹ̀ torí ẹni tó bá ní ìmọ̀ wọn ká bá ẹni tó bá ní ìmọ̀ oníyìnmọ̀ ni wọ́n ká ṣe kíni wọ́n ká bá bàrà tó bá nàbí sí ewu wa pé àwọn tó ń jogún àwọn ànábì ọlọ́run àwọn náà níta ní alìbùlàmà ànábì sọ̀rọ̀ wà lórí sàlám ànábì ní àpèjúwe tó bá jẹ́ ni láàárín àwọn àràwọ̀ àwọn tó bá yàtọ̀ sáwọn onímọ̀ bí ìràwọ̀ ni wọn ànábì sí wọn fún wa kọ́lá ànábì sọ̀rọ̀ wà lórí sàlám ànábì láwọn màláìkà wọ́n ti máa ṣe kíni wọ́n sì máa ṣàdúrà fún àwọn tí bá ti kíni ẹ̀sìn máa wá mímọ̀ kọ́dà tó fi dé yí àwọn ẹja tí ń omi wọ́n sì máa bẹ̀rọ̀ fún àwọn tí bá bá jẹ́ onímọ̀ tí ń tí ń kà lójú náà ni pé a ah, ẹni tí ń sọ kí ni ẹni tí ń gbà àwọn èèyàn lọ́wọ́ ikú nígbà rẹ̀ lọ́wọ́ àmì lọ́wọ́ àmì òun náà ló ti lọ yìí tẹwàá wò ní tó bá wọnú súnfí tó bá bẹ̀rẹ̀ báwọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹyà lọ sa ilé yìí wọ́n fún ọ níṣẹ́ ẹ kí lórí tó nígbà tó wà jí ní kó lọ sa jẹun náà iṣẹ́ kọ̀ọ̀kan náà ló ní àwọn àlìjánú rẹ̀ nígbà bá bá débi kan àlìjánú ti ń bẹ́ẹ̀ yóò ṣe kí ni yóò jáde sí ọ kọ́lá ìjẹ̀mú ni ó sọ fún ọgbẹ́ sọ nígbà tó ti bá jẹ́ lébi kaba yìí wọ́n ti ṣe kíni wọ́n ti jáná so àwọn tí wọ́n bá kì í ṣe é nìkan àwọn náà wọ́n ti ọ̀nà ni ó sọ pé yóò sọ fún ọgbẹ́ ìwọ ní kírun lẹ́yìn máa ń tiẹ̀ o ẹ mọ́kà ló ti máa ló ti máa lọ ní kírun tiẹ̀ ojú ọ̀nà kanu tó jẹ́ pé àwọn nǹkan lẹ́ẹ̀mọ̀ bá ń tẹ̀ tó jẹ́ pé yóò tako alukur'an yóò tako súnà àwọn òwò lẹ́wàá gbé gbà tẹ́ẹ̀sì sàlẹ̀ ẹ̀kan pé fún bá tako òun náà ní kẹ́ ẹgbọ́n tó kíni tẹ̀fírú àlìbáàfù tí a bá ti ní lélẹ́ yìí àwọn àbúrò ní bá ti ní àwọn àbúrò ní lọ́ọ̀ yìí èmi ò gbọ́n dáná ti sọ rí aláwọn kan náà bẹ́ẹ̀ sì náà ní àkẹ́lẹ́ ìgbà tí ilé ìgbà yìí èyí bá àwọn eléyìí náà nìyí ẹ̀ mùsùlùmí náà ìdákùnbò láti wá jọ kan ẹ́ lásìkò ní oṣù tí wọ́n ní mọ́ta ni ó ti kíkẹ́ láti jọ àjùwọ́ ara bó láti jọ kan tí wọ́n ní sàlátù bá bí ó lọ bó láti jọ kan tí wọ́n máa pe yáà pé kó wá ń sàánú rẹ̀ kó wá ràn lọ́wọ́ kéde ti ní wọ́n fi sàálà ẹ wá máa mú gbogbo àwọn jàmọ́ èyí ti nígbà tí ọ̀dún ìjọ bẹ̀rẹ̀ tiẹ̀ ẹ́ mọ́lánà ìyáàd ẹ́ mọ́lánà ìyáàd ló lálàá tó jí o ó lóun ránà ìsọ̀ láwà àríwọ̀ sálàm ó lánà nínú ọmọ jíjẹ́ káàkiri ẹnìkan ló bẹ̀sùn ló lálàá ó sì jí èyí ti jẹ́ ń dókè kọ́là kó kéwú gan àlejò ti wá sọ fún ọ ṣé àlejò ti máa ń yàn sẹ́dà bọ́lọ̀ ṣé ni wọ́n á àlejò náà ni àwọn wá sọ pé àlejò rí ọ alẹ́bí nípa alẹ́bí nípa ojú lálá ojú alẹ́bí tó ti kíni oníkó máa jíjẹ́ ojú ọ̀nà rẹ̀ náà làwọn ọmọlẹ́yìn wa bẹ̀rẹ̀ sísọ káàmà láì jíjẹ́ ìsìláàmù láì sí máa ojú ọ̀nà káàmà jíjẹ́ láì sí kíni láì sí máa so wọ́n bá lùkú àti kábíńtà àti bíkìlẹ̀yà àti fọ̀tànáìzà ogun wọn bá lùkú wọ́n lọ́wọ́ tó kíni wọ́n làwọn ti dá wà lọ jáde wọ́n ti wá mú márẹ̀ sí wọ́n ti wá bu àwọn ọjọ́ sí fọ́dé ẹ́ fọ́dí dé ẹ́ ẹ̀lùmí ò jáde orí gíní ẹ̀lùmí ò jáde ọdún kan mo lè sọ lẹ́sọ̀ ní kanjú orí káwọn kan wá sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ àwọn tẹ̀sí ìlẹ̀ mo gbé ẹnìkan bẹ́ẹ̀ ọmọ tẹ́ rẹ̀ ní sọ́ọ̀bù rẹ̀ ó wà lára àwọn tẹ̀sí ìlẹ̀ ní wọ́n ń lo àwọn tásìkì èyí ìsàmàlò ẹgbẹ́ tó máa fẹ́ fa àwọn ìyàwó àwọn ara wọn náà ní o

ẹlẹ́kọ̀ọ́lọ́ sọ́lé ìwọ̀n bá tẹ́lá ti kalẹ̀ a máa jẹ́ lọ́wọ́ dúkù ẹlẹ́mí ò lọ bọ́dí dé ẹlẹ́mí ò lọ ẹlẹ́mí ò lọ ẹ̀kọ́lá wọn láwọn ẹlẹ́mí máa ń lọ gbére gbére oníwálé mánù tí mo wá ní káàkiri ẹ e máa wádìí pé kí ni eré ní dídé gan kí ni pé kò ní pé pẹ̀lú ọdún kìtà orí kìtà o ẹ̀ kí ẹ̀ dínáwó kọ rẹ̀ six point nine nípa tí ìjìnàwó pàdé múlá náà ìdí àti gbékalẹ̀ àwọn tí pọ̀ jù ó náà ni ó náà ló pàdé fi pé ó dùn sí ẹ̀sìn dùn ìjìnàwó pàdé ìjà dùn sí lọ́dọ̀ wọn wọ́n tó bá bí mọ tó ti ka síra báyọ̀ mọ̀ wọ́n fẹ́ pọ̀ jù lọ́dọ̀ tí wọn tó gbogbo àwọn ìsìn ẹ̀dìbà ṣùfí kọ́dà àwọn tó jẹ́ ìpìlẹ̀ wọn àwọn èèyàn tako ní ṣe o àwọn tó jẹ́ ìpìlẹ̀ gangan àwọn ọwọ́ náà gba kọ̀dìríyà wọ́n gba dàbàdíyà wọ́n gba owó gba owó àwọn sún wọ́n nígbà tó jẹ́ pé nígbà tó ṣẹ̀ṣẹ̀ ń ní wọn fojú wọn náà ní pé kí ni láyé náà ló fà ní sàárù tún náà náà ọmọ tó gbé

ẹni gbogbo wa láti kíni kájú ní lélẹ̀ ìṣọ̀wọ́ ọba àdìsọ́lá ìhùn yóò rọrùn fún wa àwọn ní rárá àwọn tàbí débẹ̀ náà ni tàbá wá débẹ̀ sáwà sí kíni wá yàn so ìfọwọ́nì mùsùlùmí wọ́n wá sí kíni wọ́n wá láwọn lọ́lọ́ ìjọ ìwọ́n lọ́lọ́ ìjọ ìpátì yá àwọn náà fẹ́ kíni àfẹ́ débẹ̀ kásùn kàtì àwọn inú wa nígbà tó bá ń

nítorí ìfẹ́ ara jẹ nítorí kíni ìmọ̀tara ẹni nìkan ọmọ pọ̀tẹ́mù gọ́ọ̀mẹ̀ntì so gọ́ọ̀mẹ̀ntì wọn ò ní ṣe nù àwọn fẹ́ ṣe kíni àwọn fẹ́ bọ́ọ̀lù kan wá ní ṣe ṣẹ́wá yìí gbogbo àwọn ẹgbẹ́ ìdílé àwọn wọn wá pọ̀ káàkiri nínú ìsìlámù ìsìláàmù náà ti wọ́n ti gíní ìsìláàmù kàíyà ní ìwé wọ́n tó ẹ̀rí pé àdúkà ti ìgbó islam ànábì tẹ̀lé tá a bá tẹ̀sẹ̀ padà yìí ni ó padà mú wa sí kíni yóò mú wa sọ̀ kan. torí torí pé islam òun náà lẹ̀sìn kò sí èmi ti bẹ̀ islam òun náà níbi tí sọ́nà ọba àlejò alábẹ́ká sí kíni ó fẹ́ ká kúlé lórí wọ̀lá àtẹ̀kùn tó nà ilà wa antum muslimun gbọ́dọ̀ fún àbíkẹ́ ẹjọ́ mùsùlùmí olùkóró omi títí káàkà ẹwọ́nú ìsìláàmù kápá ti tán ilà sí ìdàláì ìsìláàmù dáadáa bí ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run náà ní ìsìláàmù gbogbo àwọn àyà ìfẹ́ bẹ́ẹ̀ àbò làwọn tá a wá ẹgbẹ́ léèmù ìsìlámù bó láti fi lórí ìsìlámù ìsọjà oníkókẹ́ ebi tá a ti lọ òun náà ni pé ọlọ́run bá àdéṣe ọlá sọ ìgbéra tó ti lórí àwọn ọkùnrin yìí tí wọ́n ti kí ni wọ́n tọrọ àwọn yìí tòun ti bó ìjẹ́ pé kí ni tòun ti bó ìjẹ́ pé wọn ò sí lórí ẹ̀sìn kò táwọn mùsùlùmí náà bá fẹ́ ní kọ̀ọ̀kan balẹ̀ lónìí àbíká ti kí ni àbíká ti ìlà àti ká gbọ́ra wáyé kọ́mọ̀ sí kíni kọ́mọ̀ sí ìlà ká ní ìlà láàrin ara wa ká mọ̀ ní ìlà ó náà ní ìjà gbọ́ra wáyé kò wá sí ìkọ́ta àti gbọ́ra wáyé àti ká padà sọ́dọ̀ ẹ̀ tí wọ́n ń kílé nítorí ẹ̀ẹ́dẹ́ tèmi sọ́dọ̀ ọ̀sẹ̀ tí kúrò ní ìsìnkì lọ àbí azambana láwọn ìfà ní simon àwọn tó fi ìjà níyàwó lé ní amúdàjà ní ní

tó ṣe fún àwọn kòrọ yìí tí wọ́n máa ṣe ìrìn àjò nínú ọyẹ́ lọ si yamani ẹ̀yìn tó bá tún ti gba ooru wọ́n tún ṣe ìrìn àjò lọ sílùú sham ọlọ́ọ̀bá àlekẹ́lá wá ní pẹ̀lú yá àgbèrè rabba hadha al-bayt fáwù yìí ọlọ́ọ̀bá àlekẹ́lá sátara ìdẹ̀ra tá a ṣe fún wa yìí tí wọ́n gbọ́ra wọn yé yìí tí wọ́n ṣe àjò pẹ̀lú fọkànbalẹ̀ tí wọ́n sì ní fọkànbalẹ̀ nínú ìlú wọn àwọn ìlú eríṣiríṣi ẹ̀ tí ń bẹ káàkiri ọlọ́ọ̀bá àríṣẹ́lá ní àwọ̀ lábúyàrá anẹ́jì a haram maka àwọn èèyàn ti ṣe kí wọ́n sì ń sa àwọn tó wà káàkiri

wọ́n sì ṣe kíni wọ́n àwọn èèyàn ní kọ̀kàbalẹ̀ bẹ́ẹ̀ wọ́n ń jẹra wọn gbé bẹ́ẹ̀ wọ́n ń fara lera wọn ti tùtà tùtà fún àwọn ìkọ̀kàbalẹ̀ sì wà ní kíni ó sì wà ní àwọn. ọlọ́run bá àdìsọ́lá wá ní látara gbogbo orin tọ́lọ̀ ń ṣe fáwọn kòrẹ́ṣì ọlọ́run bá àdìsọ́lá ti pàdé àbúrò ọ̀bà àdàlùbẹ́ ọlọ́run ní káyà máa ṣe kíni káyà máa jọ́sìn fún ọba tó ṣe kíni ọba tó ṣe léyè ẹ̀wọ̀n ilé ìlé òwúrọ̀ ọlọ́run bá àdìsọ́lá ń sọ òun náà ní abraham èyí tó tó ló ń fẹ́ wó tó ló ń ọba ọba ní ọba tó ní ilé yìí o òun náà ní máa òun náà ní máa fún ẹ pa gbogbo àwọn òòtà eréjì ti sẹ́yìn pàtì ọlọ́ọ̀bá láti àwọn kùrẹ́ṣì lọ rẹ̀ ọ̀rọ̀ ìsì ń gbajúkọ gbogbo àwa mọ̀mìnì lápapọ̀ gbogbo ẹ̀ lápapọ̀ ìfi ọlọ́wọ́ bá láti tẹ̀lé ẹ̀ máa tuntun àrẹ ìbáàdá ìjọsìn fọlọ́wọ́ bá àdíjọ òun náà ní kíni òun náà ní wa ta'ala kájẹ pé ara wa fún ká máa tẹ̀lé ẹ̀sìn níbàámu pẹ̀lú bó ti di wá pa bó ti di bó ti náà lọ sallallahu alaihi wasallam. eléyìí òun náà ni èyí tí ó máa jẹ́ kí ni èyí tí ó máa jẹ́ ìṣúté orí tọ́lọ̀ bá ti sọ́lá bí mi. kí wàá là ń pè ní ìjọsìn àrẹ ìbáàdà ẹ̀rí nǹkan tá à ń pè ní ìbáàdà nǹkan kan ní tó fi nínú nǹkan kan ní tó fẹ́ràn ó fẹ́ràn gan ni o. kọ́dà abẹ́ẹ̀lẹ́ sọ pé gbogbo tọ́mọ nìyẹn bá ṣe láyé ẹ́ gbogbo tọ́mọ nìyẹn máa ṣe láyé òun náà ní kíni òun náà ní ìbádà. òun náà ló pa nígbà tí sẹ́kọ̀ọ́ wáyé fún tẹ̀lé ìyá alẹ́ ìrànlọ́tòlá nígbà tí wọ́n ṣe kíni nígbà tí wọ́n ti fa ẹni tí wọ́n ń pè ní alẹ́ ìbádà. wọ́n ní ìfún ìyá àgbẹ̀ òun ìbúlẹ̀ ìmáàlú ìfúnpọ̀ الله ويرضى من الأقوال والأفعال الظاهرة والباطنة wọ́n ní sáà pẹ̀lú ìjọsìn òun náà ní orúkọ kan tó jẹ́ pé ó kó gbogbo ọba àdìsọ láti kí ọba àdìsọ láti bẹ̀rẹ̀ tó sì yọnu sí nínú àwọn ọ̀rọ̀ tá a máa sọ jáde lẹ́nu wọlé àfààní àtàwọn tó ha máa ṣe èyí tó hàn ní bá ìbádà ni. àwọn bẹ tó jẹ́ pé àlùbádà máa lọ ìjọ tó yí ò lọ́pọ̀lọpọ̀ àwọn ọlọ́pọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn máa ń pè ní kíni náà máa rí pé ìbádà ni ẹlòmí ò mọ̀ ní kó tí ṣe tí dáa kó o sì pé pé á ń ṣe ikú díẹ̀ káàkiri wọn pé ìbádà ni alìsọ̀rí lójú ọ̀nà kó kùtà ìgò lójú ọ̀nà ó wá mú kó lójú ọ̀nà pé ìbádà ni tí mùsùlùmí bá ṣe kí ni tó bá fi àníyàn ìbádà sí yóò sì máa ṣe kí ni yóò sì máa gbàlágà látara rẹ̀ kọ́dà ìyàwó rẹ̀ ìyàwó tó ń bọ́ tó fún ló jẹ ẹ́ ìyàwó tó ń ra sọ fún àwọn ọmọ rẹ̀ tó fún ló jẹ gbogbo àwọn tó ń ṣe èyí gbogbo ẹ̀ pátápátá òun náà ló lè convert sí ìbádà látara pé kí ni ó ní nínú ọkàn rẹ̀ pé òun ṣe é láti ṣe kí ni láti fi tẹ̀lé àti ọlọ́run ọlọ́run قال النبي صلى الله عليه وسلم على صلى الله أن وسلم النبي هو ببدع أحدكم صدقة النبي ní kódà ìyàwó yín tẹ̀jọ́ alájọsọ pẹ̀lú ẹ̀ النبي ní sàárà ni ìbádà ni lórí náà wọ́n tó kọ́ tó fẹ́yàwó ọmọ yìí pé ó ti ń ṣe mí ó ti ń sọ àwọn apákan nínú ìbádà nù tí ẹ̀ bá fẹ́yàwó ní sí ẹ̀ ó ti ń ń ṣe àjọsọ pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀ ó fẹ́yàwó nítorí pé wọ́n bá ṣe ìsìn

ọlọ́ọ̀bá àdìsẹ́lẹ̀ ìṣàbùsí fún ẹ̀ àwọn ọmọ ènìyàn ni tó jẹ́ pé tàbárì rẹ̀ tó ṣe dáadáa ẹ̀ àníjẹ́gẹ́ni àníkúnlẹ̀ àníkọ̀bẹ́sẹ̀sì ẹ̀ àmọ́ tàbárì tó ṣe tó kúrẹ́ káàtó àwọn aṣògínì àmì àjẹ́ ojú kan làwọn máa ń lò àmọ́ náà ọba àdìsọ́lá ẹ̀ tó bá ṣe dáadáa yóò tẹ̀ ẹ̀ yóò sálẹ̀ ẹ̀ tó bá ṣe àìjá yóò ṣe kíni yóò pọ̀ níkẹ̀ ẹ̀ rí fún báláǹsì báwọn tó sẹ́yìnlá ní nǹkan tá à ń pè ní ìjọsìn ó lọ fi ká gbogbo àwọn nǹkan tá à ń ṣe kí mùsùlùmí bá ti ṣe ni lópin ìgbà tó bá ṣe kíni tó bá ti fi àṣe ọ̀sán kó òbí sí náà ọba ìṣẹ́lá ni. àwọn kan wá pọ̀ bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tí mo máa ṣe kọ́dà oúnjẹ jíjẹ ẹ̀ ó tún máa gba aládá lórí ẹ̀ tó o bá ti jẹ pẹ̀lú àníyàn kó o bá nígbà wọn bá wọn sòkòtò tó òjòjò kókó tẹ tó láti ẹgbẹ́ à bá nàbí ti láàmà sí inú ládá sí gbogbo àlọ́tọ̀ bá wọn. àlọ́wọ́ tó wọ́n nìkì ó láti ní àṣẹ bí àwọn yahoo yahoo lákòókò èkì àwọn àtọ́ ti gáì ẹ̀ǹtẹ̀ wọ́n àwọn yahoo yahoo náà nìkì wọ́n ti ń lo àwọn ọgbọ́n kan láti máa ti gáì báwọn tí wọ́n lé wọn sí. ẹ ọmọ yahoo mi nìkì yóò wá dáàbò bàjú yóò tún wá dé kíni yóò tún wá kọjá kókó tẹ yóò gbé sókè kókó tẹ

táwọn èèyàn ó lóko bí oṣù lọ́jọ́ nípa ẹ̀ ikú oṣù àá sọ darúgbó ẹ̀yẹn tọ́lá oṣù àá ṣe lẹ́gbẹ̀ẹ́ àwọn kan ní ẹ̀ ṣe ìsìnkú lẹ́gbẹ̀ẹ́ bí iṣẹ́ ẹlòmíì tó wà kọ̀ǹtàn nígbà tó yẹ pé jàgbọ̀n rẹ̀ ló wà yóò ka aláàgbà nígbà tó yẹ pé ìjàgbọ̀n tiẹ̀ gẹ́gẹ́ ló wà ẹlòmíì tó máa ṣáájú oṣù kò máa hun máa hun yín ni so ó ni nítorí pé ìṣúná àlẹ́ ìṣọ̀lá yóò máa gbalada tó gẹ́gẹ́ náà ni obìnrin tó wọ jìlbáàbù ẹ̀ ẹ̀rì pé nítorí oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn èèyàn wọ jìlbáàbù ẹlòmíì wọ jìlbáàbù fún ọkàn wọ lásán lásán ni ó náà lọ́pàá lè fẹ́ obìnrin ní tó bá wà ní ìwọ́lẹ̀ jìlbáàbù jẹ́ fún ẹ̀ra obìnrin ni wọ́n bẹ̀rẹ̀ aláwọ̀ ẹ̀ mọ̀ ní wọn lágbóré káàkiri ó ti ní ìjáàbù kan yóò máa wọ̀ kiri tẹ́ ẹ bá rí tó bá tẹ́ẹ̀bù ta kò lọ jìnnà pẹ̀lú ìjáàbù ó kà bẹ́ẹ̀ ara kàkà tí ó bá lọ tí ó bá jáde yóò pọ̀ ìjáàbù lẹ̀ yóò mú ìbòrí àdúgbòtì àná mú kankan gan àdúgbòtì àtúntò ọkàn nípa lọ́kọ́rùn báyìí ti láwà ní àwọn wo <laughs> ní ìgbìmọ̀ wéwù tọmọ sọ kọ́rùn tẹ̀lé wá wé kọ́rùn wá sọ kọ́rùn kọ́rùn báyìí ọjà báyìí gómìnà yóò lè dénú yóò máa sọ ọjà kọ́rùn ńlọrùn tẹ́lẹ̀ lè rí so obìnrin tó bá wọ́n ń lo hijab pé òun ti ṣe kí ni ó fi kọ́ ọkọ́ bá wọ ara rẹ̀ so ebi eléyìí yóò ṣe kí ni yóò máa gbàládá tó bá mu nínú ẹ̀ yóò máa gbàládá táwọn èèyàn bá tún bú ládàá yóò máa pọ̀ sí ni o táwọn èèyàn bá tún bú léegun gan ládàá yóò ṣe kí ni yóò máa pọ̀ sí látara pé ó fi ṣe ó fi tẹ̀lé tọ́lọ́ ọ̀bà àdìsọ́lá so ajẹ́ pé tá a bá sọ̀rọ̀ nípa ìbádà ìbádà kọjá ìrún nìkan o ẹlòmí tó pọ̀ bàdà yé sí ojú ẹgbẹ́ lọ àwọn ìlú islam lára ń lọ bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ ẹ̀ka dáadáa ẹ̀yìn tọ́lọ̀ ọba àti ìjọba ti fẹ́ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ rẹ àbí nínú tẹ́ẹ̀rẹ́ gbogbo ẹ̀ka pátá ìjọsìn tẹ́ẹ̀ bá ti bà níyà sí so látara àti eléyìí ọlọ́run ọba àti ìjọba wa ní ẹ máa jọ́sìn fún ọba tó ní eléyìí ẹ̀rì pé gbà sí àwọn gíní àwọn abúlé àti àtọ́fẹ́ wó kàábà ń dáa sọ pé àbùtọ́lì sọ mọ́nà pé iná lè bẹ́ ìtì rọ́bàn yàmì àwọn ìmúná òjì ilé ìní olúwa tó ní tó ọlọ́ọ̀bà àríkọlá wá sọ fún wa bíi ó wá sọ fún wa pé ilé ìní o ọlọ́ọ̀bà àríkọlá lónìí pẹ̀lú àbùn rọ́bà hàdà lè bẹ́ẹ̀ ọba tó ní ilé yìí òun náà nìkan máa jọ́ bìkan ọlọ́ọ̀bà àríkọlá tó wá tẹ̀síwájú nínú ìdẹ̀ra tó fi fún àwọn tòrẹ́ yìí ọlọ́ọ̀bà àríkọlá ní alẹ́ ọba tó jẹ́ pé òun náà ni ọba tí ń fún wọn lóúnjẹ nígbà tí bá pa wọn òjòjò pa wọn rájé mọ́kà lónìí kò sí eríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni máa rí mọ́kà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ló ṣe nǹkan mọ́kà ẹ̀rí ọlọ́run wá fi àlùbáríkà ṣíṣe lára mọ́kà ó wá fi sí ara ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ṣe pé ìgbà míì wà gan tẹ́ China déèdì tókì o déèdì kíní àwọn ìjọba ìlú ti láti àwọn àkọ́kà náà ti wá àgbo mọ́kàlá kò sí wọn ò ti wé mọ́kà kan ti dé àgbàlagbé Pakistan wọn ní ẹ́ ó fún wọn ní kíni ọlọ́ọ̀bà ẹ fresh ní ẹ̀bá dé mọ́ta ní ẹ̀bá jẹ ní ẹ̀bá rí àwọn ápù ìgbẹ́ mọ́ta owó tí àwọn jẹ́lẹ̀ rí àwọn èso omi ìṣẹ́ pé ẹ̀rí rí fọ́tò rẹ̀ rí bá ó lè gbé rí ápù rí tó sì ṣe lórí ni tó sì fresh èsì àwọn tọ̀dọ̀ wa ni ó dìbà ó dìbà wọn kó olójú ayọ̀ ní bíbí báyìí ibi wọn fòkù dìbà rẹ ni àwọn èso tó fi pápá ó pọ́n tú láti àdúgbò lòdì tó òun làwọn máa jẹ wọ́n mọ̀ wá sọ fún wa pé jẹ́ pé sòyí ti láàánú wọ́n mọ̀ wá lọ jẹ́ jẹ́ jẹ́ láti jọ iná kò sí ẹ̀kára kò ní ti jẹ́ èso tí ò pọ́n jùmọ̀ ìyá tí ò pọ́n lórí ìyá rẹ̀ àti ká àmọ́tẹ́ bá dé mọ́kà nínú àwọn olùtọ́lọ̀ ọba àlejò láti fún wa òun náà ní pé kí ni òun náà ní pé àwọn oúnjẹ oríṣiríṣi àwọn èso oríṣiríṣi so ọlọ́wọ́ ọba àlejò lá ó wá ṣe orí fún wa ó ní àtàwọn ọmọ mi jù rẹ̀ ọlọ́wọ́ ọba àlejò lá ti kí ni ó fi ó fún wa lóúnjẹ kò jẹ́ kí ó pa wọn wà á mọ́ra ohun mìíràn káwọ́ ó sì fi wọn lọ́kàn balẹ̀ kó ní kí ni kó ní ibi tó ní kọ̀kàbalẹ̀ láyé lónìí táàbà sanra wa lójú ẹ̀ Saudi Arabia yìí security bẹ́ẹ̀ security ẹ̀mí bẹ́ẹ̀ full security náà bẹ́ẹ̀ <laughs> àti ìjọba àwọn àpá nínú àwọn màtàrí rahimahullah bẹ́ẹ̀ ṣe fẹ́ ẹ̀rọ ìpínlẹ̀ ọ̀sẹ̀ nínú àbẹ́ nìkan ni wọ́n nígbà tó ń ké wújọ kan wọ́n wá ń sọ̀rọ̀ pé wọ́n wá ń sọ pé ìròyìn kan pé wọ́n ní ìlú kan wọ́n ní ebi pa ebi ló pa wọ́n tó ti fi kú ní wọ́n ń tẹ wọ́n ní kàyébì wọ́n ti ń gbàgbé láti pé ó rọrùn pé ebi wà máyà tó yẹ pé yóò sì fún pẹ̀lú ebi ó jù àwọn lójú nígbà tó gbé nǹkan tí ò rọrùn tẹ bá dé bẹ́ẹ̀ ọlọ́run bá rí pé láti fẹ́ gbogbo nǹkan lẹ̀ fún wọn ni ọlọ́run ti tún pàdé fún rẹ̀ fún wọn ni tí wọ́n lọ́pọ̀ àtọ́lọ́run bá rí pé láti ń tẹ́lẹ̀ yìí látara tó kíni látara tó wọn ẹwọ iye èèyàn ti ń lọ tí ń gbèrò mọ́kà millions of èèyàn ní ìrọ̀lú ti hajj èèyàn tó fẹ́ ti hajj pọ̀ ju èèyàn tí mọ́kà lè gbà lọ́gán òun náà ló fà tó pé àbíká ṣe kí ni àbíká màlẹ́ èèyàn báyìí ni yóò wọlé o àwọn náà fẹ́ ti hajj gan gbogbo àti mẹ́ta ẹ̀ kò ní rọrùn òun náà ló wọ́n á gbà bí èèyàn wá mílíọ̀n tó hajj èèyàn wá mílíọ̀n ló hajj inú èèyàn wá wá mílíọ̀n oníṣìí èèyàn eight hundred and fifty fifty thousand eight hundred and fifty thousand yóò wọlé láti Saudi wọ́n ní ẹnu mọ́ta ó mú láyé tí ó ti hajj nínú nínú Saudi one fifty thousand péré ni nítorí pé ẹ̀yìn ti hajj ní gbogbo àwọn bàtà láyé ti hajj ẹ̀yìn ti kí ni ẹ̀yìn láyé ti hajj ẹ wá yóò wọ̀bẹ̀ láti lọ sí nínú láti ìjọ sọ̀rọ̀ ọba àdìsọ́lá ẹ̀wọ̀n múra yìí lásán. àwọn tó ti ṣe múra ní ìsìn nínú ọmọ bá mi ní ìsìn sábà ní kó wọn ka àwọn tó ń tó bá ń lọ lọ́gọ́ọ̀nù ọ̀rọ̀ bá ṣe yọ̀kọ́ báwọn ẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n jáde báwọn ẹ̀ṣẹ̀ wọlé ni wọ́n jáde kò sí ìyàtọ̀ tí wọ́n máa ń ṣe sáńtọ̀ ní ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n jẹ́ sọ̀rọ̀ ọba àdìsọ́lá ni. ọlọ́run ọba àdìsọ́lá wá sí kí ni ó wá fi ìfọ̀kànbalẹ̀ ó fi sáà náà ìwà ń tẹ̀lé yáyà tó lọ́ọ̀bà àdìsẹ́ lásán tó lọ́ọ̀bà àdìsẹ́ اللهم بارك لنا الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون اللهم بارك لنا àwọn tán sọ ọlọ́run bá ìjọ lágbọ́ tí wò sí lú ìgbàgbọ́ wọn wò lú pẹ̀lú kíni pẹ̀lú àbòsí yálà àbòsí òun náà lẹ́bọ wọn ò fẹ́ bọ fún ìmánì wọn báwa ti ń ṣe láwùjọ wa lónìí ẹ àbá mọ́sálásí bàtẹ́ bàtẹ́ òkun bẹ lábẹ́ ẹ̀ gbogbo ákírùn òun náà ni mọ́mú mọ́sálásí òun náà lápẹ̀ òun làdá ní mọ́sálásí òun náà lẹ́ẹ̀kùn máa gbégé ní adúgbélé rẹ̀ òun náà lẹ́ẹ̀kùn owó ẹyọ nínú ìyàtnáwó irú àwọn yóò ní sìn wọ́n lú ìgbàgbọ́ pẹ̀lú kíni wọ́n lú pẹ̀lú ẹbọ ọlọ́wọ́ kùlá àríkà wọ́n mọ̀ àwọn náà tẹ̀lé àwọn náà wà lójú jọ́nà ẹwà wọ sàwọ́dí lónìí ẹwà àwọn tí alábàbà wọn amẹ́ríkà tí alábàbà sàwọ́dí nìkan ní alábàbà wọn ni pé sàwọ́dí fún ara rẹ̀ gángan tó ń lò ní kékeré wọn sún ni tó lọ́wọ́ àti pé sàwọ́dí wà ní kíni wọ́n wà níwájú nínú àwọn ìlú tí ń ṣe kíni ìlú tí ń tò sí èkó èkó náà ti lágbára amẹ́ríkà ti gba ẹ̀ ní wọ́tàwà tó ẹ̀ kò léko yóò tẹ̀wé gbogbo mi náà ló fà tó jẹ́ pé amẹ́ríkà ní máa ń jíjẹ̀ sí káàkiri ìlú tó bá ti gbé wọ́n lépo yóò wá bí ó ti dárúkú ilẹ̀ síbẹ̀ yóò wá lóhùn náà lọ́wọ́ bá wọn tẹ́gí ni olówó bá wọn tẹ́sù rẹ̀ nínú wọn tẹ́sù rẹ̀ yóò máa ké wọn ẹ wò lè so ọlọ́wọ́ bá àdìgbọ́lá wá tẹ́gí ni látara pé sàódì ẹ̀ látara pé wọ́n tẹ́gí ni wọ́n ti sọ́lọ́wọ́ bá àdìgbọ́lá látara pé wọ́n ti lé kò fi àyè jọ̀rọ̀ fáyà lóyè bá dé ìlú wọn tó bá gbé nǹkan kan wá wọn bá rí pé nǹkan yóò ní ìtumọ̀ ẹ̀ wọ́n kọ́kọ́ fi tẹ́wọ̀n náà wọ́n wá tuma rẹ̀ wọ́n bá wá rí tuma rẹ̀ tọ́lọ́ padà wá bá pé ẹbọ ni pé à ìlú tọ́lọ́ ti bá wa pọ̀ mọ́ àìmọye ọmọ àìmọye àwọn tó máa yẹ kí nìkan pa wọn látara kí ni látara pé wọ́n fẹ́ kó ẹbọ wọnú ni wọn. Áfíríkà erékùrìsì ẹlòmíwàá kó nílùú rẹ̀ ẹ̀ yóò wá ní àwọn sàràtìn wọ́n wá ti tẹ̀sí iṣẹ́ yìí o ẹ̀ ń sáfù wájú lójú ọ̀rẹ́ ìta ní sáfì ànábì. àlùjá náà lórí kéde ẹ̀kọ́ ó fẹ́ kóyà jẹ́ ó fẹ́ tẹ̀ sí ọ̀nà wàá fọ́ra ẹ̀ dákun tó bá jẹ́ pé ìjọba tó kálukú wá gbé lọ́wọ́ tó dá wa lójú ni ẹ lórí ogun àwọn náà ló wá ti lọ wọ́n máa ń fi sálẹ̀ sálẹ̀ kí ni o ìsàlẹ̀ sálẹ̀ ni wọ́n tó gba àwọn nǹkan wọn nǹkan wọn sábà tó àwọn ẹ̀rọ yóò tó wọn ẹ̀rì ah, tó wà dìkìní àwọn wà dé ìyàn fún àmọ́ ìbí ìyọlọ wọn tó bá ìgbà àtìlá wà yìí ẹ̀sùn ọba ìgbà àkúgbà èyí ṣe bẹ́ẹ̀ ìgbà ìgbà àkúgbà nílò ní tò sẹ́yìn bá ti ṣe kíni sẹ́yìn bá ti dúró lórí ẹ̀sùn ọba àdìgbọ́lá tí ó pa àtọ́ tó sàwọn ibi ọjọ́ ti táwa á rí pé gbogbo tí ìbẹ̀ ń jẹ pátápátá ọ̀dẹ́ ti bẹ̀ ẹ̀ kò láti dèrò sí ni wọn kò dá lórí. kọ́dọ̀ ọlọ́run dá ilẹ̀ ọ̀nìkùn mọ́mìn ọ̀nìkùn káàbẹ̀ mọ̀mìn yóò máa bẹ tètè yóò máa bẹ àmọ́ ìlú wọn yá ju gbogbo òlu lọ. tó bá jọ wáyé ogun yẹn bóyá bẹ́ẹ̀ pọ̀ dẹ́kun sàwọ́dí kò yọ ọmọ nàìjíríà àbá àká nàìjíríà kó alóhùn pọ̀ dẹ́kun sàwọ́dí. alábàákan sọ́jọ́

tó lágbára délé yìí ọlọ́run bá àdìsọ láti kí ni ọlọ́run bá àdìsọ láti ka àwọn ìdẹ̀ra tó ṣe fún àwọn kòrẹ́ yìí tó jẹ́ pé ìdẹ̀ra tó lọ́wọ́ bá àdìsọ láti fún wọn yìí ìdẹ̀ra àwọn ó sì máa bẹ lókun ìgbà téèyàn bá ṣe kí lókun ìgbà táwọn bá ti mú ọlọ́run bá bá lánàá tó ń gbogbo nígbà tó ẹ̀yìn tí ẹ gbọ́dọ̀ wá padà sí kíni tó padà sí bẹ́ẹ̀ tó àwọn nǹkan padà sí kíni wọ́n ti kíni wọ́n wú kábà yẹn wọ́n ti di wó wọ́n wú yányán tó ní kíni àtàbẹ̀ mọ́ nígbà táyé bá ń parí lọ. pẹ̀lú èyí tó mà pé tá a bá fẹ́ sí ní security àbí tá a bá fẹ́ garanti ebi ẹ̀yìn tá a fẹ́ garanti ìfọ̀kàbalẹ̀ àbí ká ti kíni àbí ká padà sínú ẹ̀sìn ọlọ́run ọba àdìsọ́lá ẹ̀yìn ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ fún wa ní practical exam kékeré kan kéèyàn sọ pé èèyàn ti kíni èèyàn tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ wo àwọn ìbàjẹ́ tí ó ti kíni ló gbà lọ́wọ́ yẹn ẹni tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ lè rí kólóhùn fẹ́ lọ lè tí ọ̀yẹ́ ló kùkù ní ó kùkù ẹni tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam òní lọ́pọ̀ wọn máa fi dá òun fẹ́ fi dáàbò àwọn èèyàn máa fi gbowó láwọn ti ẹni bá tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam lódodo ẹ̀ wọn ò ní bí ẹ̀kọ́ èèyàn lé lọ́wọ́ ẹ̀ kó wá gbé kíni kó wá jẹ́ mọ́ tiẹ̀

so kátó wá sọ pé ó wá jẹ́ pé odidi ìlú kan ó wá rí báwọn ẹ̀rì pé kò sí ìlú yìí ó ti kéré ìlú yìí ó gbà tí wọ́n tó ti kọ́ kàbálẹ̀ so látara ìdílé yìí kò sí ìlú báwa náà àwọn náà lè gbìyànjú ẹ̀ ẹ̀dẹ̀ báwa ní kìí ká gbìyànjú ẹ̀ láti mú ilé kálukú ilé náà ti máa bẹ̀rẹ̀ kó kálukú ó mú láti mú ilé rẹ̀ òbí mi náà ni ó kọ́ ọmọ rẹ̀ níbàjẹ́ òun náà ni ó kọ́ ọ ní oníkọ àmọ̀tí òun náà ní ọmọ tó àmọ̀tí rẹ̀ ń ta pé nínú ilé pé ọyá ẹlọ́kùn alẹ́ sí ó sì dédé gbà ní ìjọba sọ pé nípa ọmọ ara wọn o yóò sì máa bọ́ ọmọ bẹ́ẹ̀ gbọ́dọ̀ dákẹ́ òun náà fún alẹ́ sí pé ilé ilé náà ti ti láyé lẹ́kọ̀ọ́ náà tá a bá wá ń ka fúnra bá ń pariwo gbẹ níbo láti tù sí àmọ̀ ti tẹ̀sí sára ìsìlámù náà sọ látara délé ẹni ká padà sí inú òfin ọlọ́run bàdìjọ́lá ká padà sí inú súnà aláìsọ̀rọ̀ láwà àdéhùn sọ̀lámù kí àwọn náà bá lè bá rí ìfọ̀kànbalẹ̀ ìtọ́lọ̀ ọba àdìjọ́lá tó ti fún àwọn ìtòrẹ́ yìí ní ìjẹra tí ọlọ́run ọba àdìjọ́lá tí tó fi ń segere ìtọ́lọ̀ ọba àdìjọ́lá tó ti ìyára lórí àwọn ìtòrẹ́ yìí àbẹ̀lọ́ ọba àdìjọ́lá tó ń sáà ṣe àlékún àgbóyè ìṣẹ̀lẹ̀ fún wa àbẹ̀lọ́ ọba àdìjọ́lá tó ń sáà ṣe òdodo àwọn alóòdòdó tó ti ká tẹ̀lé àbẹ̀lọ́ ọba àdìjọ́lá tó fi ìbàjẹ́ hàn wá níbàjẹ́ ìyọ̀rọ̀ ọba àdìjọ́lá tó fi fi ájùmọ̀ sí ìdáhùn wọlé yorùbá والقادر عليه gẹ́gẹ́ bí abẹ́ ìpàdéhùn láti bẹ̀rẹ̀ pé lónìí tí ń ṣe ọjọ́ tí ọ̀gbà ọ̀nà tó gún a rí pé inú súnà Ànábì sallallahu alaihi wasallam àbíká sọ pé nínú tí Al-Qur'an ti sàlàyé fún wa tó sì fún wa nípa orí tí ń bẹ nínú Ramadan òun náà ni Laylatul Qadr Laylatul Qadr yìí Ànábì sallallahu alaihi wasallam <coughs> ọlọ́run bá àdíkẹ́ láti wá fi jẹ́ kó yé wa látẹ̀nu àmẹ́sọ̀ láwà lè sọ́lá káwọn bá àtàkùn púpọ̀ ìpè ilẹ̀ ìlàtòrò kan sì yóò a máa bọ́ sí mẹ́wàá gbẹ̀yìn anábì ti ṣe wàhálà ní mẹ́wàá àkọ́kọ́ rí tó ṣe ìtìkáàfù lọ́dún kan ó tún ṣe wàhálà ní mẹ́wàá ẹ̀kú tó ṣe ìtìkáàfù orí ìlàtòrò kan jù ṣùgbọ́n ọba àdìsẹ́ láti wá fi hàn pé mẹ́wàá ilẹ̀ ìkẹta nínú àlùwà tó mẹ́wàá gbẹ̀yìn wá wà nù rẹ̀ yìí anábì sọ̀rọ̀ láwà lè sọ̀lá anábì tún fún wa ní àwọn nínú àkórúkọ rẹ̀

òun náà ni wọ́n ní káwálé ìdásòrò kọ́dìrì nítorí àwọn orí ńláńlá ní bẹ nínú ìdásòrò kọ́dìrì ọlọ́run bá ní kí lásán fún agbẹ́rẹ́ ìdásòrò kọ́dìrì káyọ̀ ní àlùfíà ó lórí jẹ́ ẹgbẹ̀rún jùlọ àmàláìkà ọmọ sọ̀kalẹ̀ bẹ́ ẹ̀jìlẹ̀ ìdùkọ́ wà náà àmàláìkà tí ó sọ̀kalẹ̀ àánú ọlọ́run yóò máa wá sọ̀kalẹ̀ ní òwúrọ̀ àǹsọ̀ yìí tí sàlùbájà yóò fi hìnrìn yóò fi yọ tó àrùn lánlá yìí tó jẹ́ pé tí ẹ̀ bá ń lépa bá orin ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba àdìjẹ́ lọ́sìn hìnrìn yóò bọ́ fún iná lọ́rùn yẹn

nínú àdìsí yàwó ayé ọ̀dí aláwò àdìhá wọ́n dà nípa aláwò àdìhá sẹ́lá ó ní káàna yà àtẹ́sí fún àlàáṣọ àwọn àkìrì ní Ramadan àti àtàwọn fàbùbà ó ní gbogbo mẹ́wàá gbẹ̀ inú Ramadan ànábì máa fi ṣe é ti ká tó fi jáde láyé ànábì òfìlẹ̀ tó fi jáde láyé ànábì àmọ́ ti kíni ànábì àmọ́ ti ẹ̀ẹ́dìkáàbù so ìtìkáàbù yìí nínú àwọn orin tó wá wà ńbẹ náà tó wà ńbẹ òun náà ní pé gbogbo mùsùlùmí ẹ eh, àbí ọ̀pọ̀ nínú àwọn tó kojọ tí wọ́n wà nínú ìjọsìn ọlọ́wọ́ bá rí lọ́lá òjọ̀ kan ẹni tí kìlá wà lóṣù àárí ẹni tí náfílà ẹni tí àwọn àdúgbà àrí mọ́kàlùkọ́ mọ̀ sí àmọ́ká má ti fìdí àánú ẹ̀ àyè kónákàlí ẹlòmíì wa kónákàlí wa nù ìdìtààbù ẹlòmíì ò gbé pẹ̀lú ìdìtààbù yóò máa wá pé àwọn ẹ̀kọ́ ìtọ̀ títẹ̀ iná làwọn ti lọ́ọ́ báyìí ojú wọn bá wọn yẹn yà pé bàbá yẹn lọ tẹ́wọ́ ẹ̀dá fún ewu bá kóòlù àwọn yẹn ti dúró lè bẹ̀rù ọlọ́run bá àlẹ́bí ń mú ìtìkáàfù wa a ti máa tá ṣe bẹ́ẹ̀ wọ́n wàá sọ fún wọn náà fẹ́ ṣe ìtìkáàfù káwọn ó rò pé òbí tẹ̀lé àlẹ́bí sọ̀rọ̀ láwàá ní òṣèlú àmú ó wàá dé ló máa wá tó wọn wàrà ọmọ wa fẹ́ àwọn èèyàn ọmọ wa ládùú àwọn náà ló ń ṣe wọ́n ti ní kí náà àdúrà tiẹ̀ ń kọ́ tòun aláì máa máa ṣe bẹ́ẹ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí wọ́n máa jìlá jùlọ jìlá àwọn ọlọ́lẹ̀ ṣe ní mọ́sálásí wọn mọ́sálásí òjú mọ́sálásí lọ lẹ́yìn sábà ẹ ẹ̀ẹ́dìgbónú tó lọ mọ́tá sí àwọn àyè kiri kan gbogbo àwọn ìjọba ìjọba ìjọba ìjọba ọba àdìsí ọlá mi káàkiri ní gbogbo àwọn káàdì lórílẹ̀ tàbára lọ sí ìsìnká ẹ̀ èèyàn lè tí ẹ̀ bá fẹ́ wọ ìsìnkáàbù ní mẹ́wàá gbẹ̀yìn ẹ̀ tí ẹ̀ bá fẹ́ wọlé ẹ̀ mẹ́wàá gbẹ̀yìn ti wọlé láti pàtó òun bá ti wọ lónìí ẹ̀ òru twenty one ó bẹ̀rẹ̀ láti pàtó ọba ti kẹ́yìn nígbà tó ń bá ti wọ kò tí ẹ̀ bá wọ ìsìnkáàbù èèyàn wọ ìsìnkáàbù tí a bá wọnú ìtìkáàfù tí a bá fẹ́ ṣe mọ́tíláṣí àti máa ṣe ìtìkáàfù mọ́tíláṣí tó bá ti jẹ́ tó kiri náà bá ti ti jàmá tó bá jẹ́ pé àdúgbò fẹ́ tó wá ti ṣe ìtìkáàfù yìí tó yẹ pé jímọ̀ ó ti kiri jímọ̀ ó wà nínú àsìkò yẹn èèyàn gbọ́dọ̀ ṣe ní mọ́tíláṣí tó bá ti ti jímà wọ́n tó wáyé kó bá fẹ́ ṣe ìtìkáàfù jọ mẹ́ta alákòjú orí ti àjọ márùn-ún ẹ̀ ó lè ṣe ní mọ́tíláṣí ilé yín náà tí ò bá ti ní sí pé jímọ̀ ó ti kiri jímọ̀ ó bọ̀ ọ́ bẹ́ẹ̀ tó bá ti dàtúkò owó ọ̀rá yẹn ó tòun náà ní ti káwọn ìyàtọ̀ sí alúwà tí wọ́n wọ̀ lábẹ́ àpáta táwọn wọ̀ ọ̀kànga nítorí ìyàtọ̀ sí inú tó eléyìí nìsí èyí ó ṣe ní mọ́sájú o èyí ó ní mọ́sájú ní ti jàmá nítorí pé tó bá lọ lè ṣe ààrẹ mọ́dì kan jàmá ó kọjá mọ́ lọ́wọ́ tó ṣùgbọ́n àwọn nǹkan báyìí àwọn nǹkan tó ṣe kíni àwọn nǹkan tí ó kù díẹ̀ káàkó ni ìjàmbá bá fẹ́ ṣe ìtìká káṣe ìtìká kò ní sáájú kíni tí wọ́n ti ń kú jàmá tí wọ́n ti ń kí yémà ẹni tí ó ṣe ìtìká gbọ́gbọ́dọ̀ má kò níbi kíni kò níbi ẹ̀sìn ńláńlá àìwọ ní ìtìká pẹ̀lú jẹ́nàbà ó ti wẹ jẹ́nàbà rẹ síwájú tó ṣe kíni síwájú tó tó wọnú kò sí abáwábẹ́ ṣe ètìkáàbù yìí nínú àwọn iṣẹ́ káàfẹ́ àwọn tí olóore tí ẹ̀ma ike nínú na òun náà ní kéèyàn máa ti kéne àkọ́lá ẹgbà tó bá ń kíwọ̀n láyà àwọn ẹ̀wà kéèkì àwọn ẹ̀wà tó sáré sọ̀rọ̀ láwà lè sọ́lá tó wa ẹ̀rí pé àwọn tó tó jẹ́rọ́ wa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa láyé sábà àìmójútó láàrin ẹ̀ látà méjì lẹ́yìn wàtà bá tún máa aka ìtàn látà méjì yàtà bá tún ìta àwọn ọ̀rọ̀ wá sí ìlú àwọn ọ̀rọ̀ wá sí ìlú nìyí. tó bá ó wà pẹ̀lú àwọn ẹ̀wọ̀n kọ̀ọ̀kan yẹn tó bá wọn sẹ́yìn ìgbà àmójútó àwọn ọ̀rọ̀ wá sí ìlú tí wà látẹ́lẹ̀ àwọn wà ní ara yìí máa ti ara yìí máa ti ara yìí máa ti ti tó kò áì tá a bá ti èyí tó wà akójọ́gbà wà ta ọ̀nà wáwò àwọn akójọ́gbà tó wà ní iye nípa lọ́fẹ́ fà àgbáàrù tó máa ṣe òsì kò kà á tó fẹ́ tó ọ àwọn àgbáàrù tó lásìkò tó láàyè ẹ̀ tó ní àwọn nǹka máa ṣe àwọn yìí nígbà tó ń bá yọ kóun tó yọ kóun tó wọ̀ lálẹ́ nírọ̀lẹ́ ṣe àwọn yìí náà so tó bá ṣe àwọn àgbáàrù eléyìí ó tún máa wá ṣe àwọn àgbáàrù tó ti làkọ́ subhanallah alhamdulillah onírò àdánwò tí inú mú tí ń kó ìfàsẹ́yìn bá wa níbi àwọn ìjọ ní ọlọ́run òun náà ní gbogbo àwọn tó ní gbogbo àgbé lọ́wọ́ yìí àjẹ nínú àwọn àdánwò yìí bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìka tó bá fẹ́ kóun gbádùn kóun fẹ́ ṣe inú ẹ̀sìn nígbà tí bá ti lọ ní gbogbo àgbó lè mú bọ́ọ̀lù yìí ìjọba ìlàjọ́ọ̀lù yìí ẹ́ ó ti lù pa gbogbo ìkìlì káwọn tó ti bá jẹ yàrá iwájú whatsapp tán ní kò ṣe kíni yóò pọ̀pọ̀ yóò kàn ṣe pọ́n ọ̀rọ̀ ẹ̀gbẹ́ àlòlú ah, eléyìí wájú eléyìí tán kó tó rí kó tó bọ̀ omi tó bá ti rí lọ́jọ́ ilé wá mú òṣìṣẹ́ kékeré tó yóò kàn máa gbé kọ́ọ̀lù wọlé fẹ́ ah, fẹ́ para lé ní ara lé fẹ́ pè ní òmìnira mọ̀ láàrin ìjọ mẹ́wàá àbí láàrin ìjọ mẹ́sàn-án èèyàn wà lórí màtí àbúrà ẹ̀ yóò sì máa ṣàdúrà èèyàn a bá fẹ́ nínú àwẹ̀ lásán jẹ́ bá àti gbàwẹ̀ yìí nínú àwọn àsìkò gbàdúrà yìí àsìkò tí mo àsìkò gbàdúrà yìí ó máa wá tọrọ àdúrà gbogbo àwọn àsìkò yẹn ẹ̀ ó máa tọrọ àdúrà nígbà tó bá wà ní orí kalẹ̀ njẹ ó ti pọ̀ nínú àdúrà tó yẹn ó máa tọrọ kí ni ọmọdé mímu kó máa jẹ́ ìtọrọ àtọrí kí ni ọmọdé ọlọ́run bá nìkan náà kí ó sì máa tọrọ àlìsíámà wà lọ́dọ̀ yìí ká gbogbo tó wá sí dẹ́ ẹ̀ kọ́lẹ̀ ló yóò sọ́dọ̀ àwọn èèyàn yìí gbé ọlọ́ba àgbàdo àbúkẹ́ ẹ̀jẹ̀ ká sẹ́lọ̀ ẹ̀ ayé orí ayé yìí náà subhanallah ṣùgbọ́n ẹ̀lò yóò lọ múra nítorí pé gíní nítorí pé òun fẹ́ ṣe gíní nítorí pé òun fẹ́ ṣe òun jẹ gọ́ọ̀nà ló káwà lọ àwọn tó lọ ìṣe ìyá yóò tó kó fún wa wọn lọ wọn tó wúlò àwọn nǹkan yìí àwọn tẹ́yà máa fi ṣe kíni àwọn tẹ́yà máa fi wá ojú rí ọlọ́run àyè ṣe kíni àyè fi wáyé àní ọmọ tọrọ nǹkan ayé àmọ́ kó jẹ́ pé kó mọ̀ jẹ́ pé kíni kó mọ̀ jẹ́ pé ìjó wa pọ̀ jù nínú àlámọ̀rí rẹ òun náà ní kíni òun náà ní pé ayé ayé ayé tàbá ti wá wà nínú èsì káàkiri ẹ bá fi sọ ẹ á ti kíni kù a ń ṣe àwọn tó ń pè sáà tẹ́sẹ̀ náà ni pé a fẹ́ ṣíra wa ní ẹ̀fún ìjọsìn fọ́lọ́ ọba àdìjọ́lá a wà ní gbogbo àwọn akéwì a lè fi tẹ́ bá wà nínú èsì káàbù èèyàn ní máa jáde kó nínú mọ́sálásí àyàfi tó bá dúdú láti tẹ́lú àti ìgbésẹ̀ fẹ́ tó kàn lóúnjẹ yìí ọbẹ̀ lọ́dún tó jẹ àwọn ọbẹ̀ tààrà oúnjẹ tó ń jẹ àdíláṣọ tó yìí ni ọbẹ̀ wọ tọ́lẹ̀tì tòbi tọ́lẹ̀tì tọ́lẹ̀tì nínú ìrísí mọ́sálásí ọ̀sán àti àtẹ́sára mọ́sálásí ìrẹ̀lẹ́yìn àbòfẹ́ wẹ̀ lápòjú oyin sí àbòfẹ́ sàgbàlá àbò dáná jẹ́nàbà bẹ́ẹ̀ wọ́n dáná wá dáná jẹ́nàbà tó yẹ léwu náà ti ó táwẹ̀ tó ó wà nínú ọ̀wẹ̀ ìwúrọ̀ àwọn nǹkan yìí àwọn nǹkan tó ti kíni àwọn nǹkan tó lẹ́kọ̀ọ́ tó lè fi ẹ̀já àdìpò nínú mọ́ṣáláṣí tòde wá tòde wá tòde káwọn tèǹkà nínú àti tó ní ká tó bí o tó wà ní á ìjọ mẹ́wàá yìí kọ́ra ẹ̀ káàbí wá sọ̀tún hùn hùn náà ní wàá ti ẹ̀ wá rí ìbẹ̀rẹ̀ àwọn ọ̀sẹ̀ hùn hùn àyẹ̀wò ní hùn hùn tó èyí ó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tó bá ti kíni ọ̀rọ̀ tó bá sàǹfààní àbọ̀rọ̀ tí ó ti bùkátà bá ti kíni tí bùkátà bá pèsè lọ sílẹ̀ nínú àwọn tó lè gbà láì ẹja lè ní pé tí ẹ bá wáyà wá ìkìkà ìyẹn lè wáyà wá ìkìkà kó wá wúyà àmọ́ tó lè pé wàá wọ wáyà wá gbàgbà ẹ̀ máa wá sí ẹ wàá máa lójú ọlọ anábì sallallahu alaihi wasallam anábì ń ṣe ìtìkáàbù ìtànà àwọn ìyàwó anábì gbogbo ẹ̀jẹ̀ sọ̀fìyà ó ní káàrọ̀ ọ̀sùn láì sallallahu alaihi wasallam mọ̀ tẹ́tì bá ní wọ́n anábì ń ṣe ìtìkáàbù fàdẹ́sù lẹ́yìn àti òun wá bá anábì sallallahu alaihi wasallam lálẹ́ òun wá wò sí ìtìkáàbù fàdẹ́sù ó ní òun wá bá anábì tòlẹ́rẹ́ rà lẹ́bí gbàtà lẹ́bí padà lẹ́nìkan rí ànẹ́bí ẹ̀yìn ọba ìsáàkọ́pàá ànẹ́bí ní wá wá wá padà wá ànẹ́bí ní wá sọ bí yálé o sàtúnjẹ dání lè gbàgbọ́ lẹ́bí àlàbáwọn ẹ́ tó yí olóyìn náà lè tẹ̀lẹ̀ sí wọn náà ẹnìkan lè rí ọdún ìkọ́mọ ojú ẹgbẹ́ káwọ́ fẹ́ àtàrí lè gbẹ̀lá báyìí tàbí ìṣẹ̀lá báyìí ọwọ́ àti sàmà lẹ́kùn à ẹlẹ́yà àti láti ètò ìpé ọ̀bọ̀ ní ìtẹ́sí ìtàjò òfin ti lẹ́yìn ẹni máa sọ láàrin náà jẹ́ àwọn àbáwọn ọ̀rọ̀ pọ́nà kàbùkù kàrí òfin ọ̀bọ̀ ti o tó láti ṣe kí ni láti ti gbé ìsáájú ìyàn tó yóò àwọn ilé ìṣẹ́ àwọn kan tí ààrẹ lè ṣe nígbà bí ìbá ṣe ìgbésẹ̀ káàkiri lọ́wọ́ kí wá ní àwọn ìṣọ́kọ́ bá ìṣẹ́ káàkiri jẹ́ ẹ̀ẹ́n kéyò ti kíni kéyò jáde kó mọ̀ká jáde kó nínú mọ́sálásí ẹ̀ẹ́n láì ṣe pé kíni láì ṣe pé ó ní ìkẹta tó gbé jáde bí gbogbo fẹ́ ta dẹ́kun yá mo kàfẹ́ mo kàfẹ́ stroke mo fẹ́ nàṣẹ̀ mo ti wà nínú wọ́n fẹ́ nàṣẹ lọ wá jáde ní ti ráyè òbí jáde ní ti káàbù ó jáde nù nítorí pé kò sí kíni kò jáde pẹ̀lú nǹkan tó sí kíni nǹkan tó sí kíni. tó ń pè ní àwọn Aisha rọ̀bí aláwọ̀ àná wọ́n ní àná sọ̀lá wà lọ́sọ̀ là káàdà láyé ìdúró rẹ̀ ìta ìlà rẹ̀ hájà sí àkáàdà mọ̀ tẹ̀síta. ó ní àná bí wọ ní ẹgbẹ́ mọ́tàkì àná bí fara fara sí ilé ni ó ní àná bí òbí wọnú léwà àgbà tó bá ṣe pé kàtà kan ló mú gbogbo wọ inú ilé tó bùkátà kan tó wà jẹ̀ ní òun ó gbọ́dọ̀ pé kíni ó gbọ́dọ̀ pé ẹ̀já lè ní òun tí ẹ̀ bá fẹ́ kíni tí ẹ̀ bá fẹ́ jáde nítorí pé káwà nínú mọ́sáàtì fàyè erékùn kan nínú erékùn ìsìlámù àgbọ̀dọ̀ pé kíni àgbọ̀dọ̀ jáde nínú àwọn kan tó fa ìsìlámù jẹ́ òun náà ní kíni ó lájọ pẹ̀lú ìyàwó yẹn lálẹ́ tí ẹ̀ bá jọ wá sí ká ìsìlámù ìwọ́n pé kíni ìwọ́n lájọ pẹ̀lú ìyàwó rẹ̀ tó bá ti lájọ pẹ̀lú ìsìlámù pé kíni ó ti já lálẹ́ yàrá ń sọ òun tẹ́lẹ̀ lọ́sàn òun tẹ́lẹ̀ lógún ìyàrí

wọ́n ní ìlókò wà nínú ìdájọ́ rẹ̀ náà ni pé téèyàn bá fi lè gbé sátọ̀ bá jáde pẹ̀lú àtọ̀ lára rẹ̀ àtọ̀ wá jáde lára rẹ̀ pẹ̀lú àtọ̀ fẹ́yà pẹ̀lú ìsìn náà pé ó ti masturbation ni ó wá mú àtọ̀ jáde rẹ̀ wá wú ọ náà ni níbi ìtajà wá tó ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ wá sọ pálá àtọ̀ wá jáde lára rẹ̀ pẹ̀lú àdùn ó tó ti ká fún àti bàjẹ́ o ó yà fẹ́rù ọgbà lọlé <laughs> ìsìkáàbù kékeré ìsìkáàbù ẹ̀ ti mo ti já òun náà nìyẹn torí eléyìí náà Ah, nínú àwọn ọ̀sán tó máa bá ìsìká kù jẹ́ yìí wọ́n nínú àwọn ọ̀sán tó bá ìsìká kù jẹ́ òun náà ti làwọn àlùdà ákìrí òun náà ti kí làákà yóò jẹ́ ẹ̀ tó tẹ́yẹ̀ bá ti ṣe ìsìká lọ́wọ́ nǹkan fẹ́ sí ọwá ti ní ọwá àwùjọ àbóhun ríra ó ń tàbí ọgbẹ́ tó wá ń ríra ni àríkà ẹ̀fẹ́ ní jẹ́sù tọ́lọ̀ láti kò fi ń ríra àríkà fún ní jẹ́sù tọ́lọ̀ nínú àwọn kan tó bá ìtìká fún jẹ́ òun náà ni àìwọ̀ nípa ẹ̀ tó omi tó wá ó ti wá wà nínú bá dé àbúrò ní lọ́wọ́ ọmọ bá mú nínú tó bá bí ma tó nínú àwọn tó jẹ́ ni tó a nígbẹ̀yìn nínú àwọn tó òun náà ní pé òun gbẹ́sẹ̀ sẹ́yìn sẹ́yìn ní òsì ìsìlámù mọ́ ó ti wà nínú ìdíkà wà lóhùn òsì ìsìlámù mọ́ ẹ̀ tó irú eléyìí ti ìdíkà rẹ̀ ti bàjẹ́ nígbà tó lóhùn sí kíni nígbà tó lóhùn sí ìdíkà fún wọn. ẹ wá rí nígbẹ̀yìn àdìsíkà fún àwa sọ èyí sí pé dáadáa òun náà ní kíni òun náà ní káfí ìdíkà fún ní gbogbo ọjọ́ mẹ́wàá yẹn ni èyí ti dáadáa ní pé yóò ti ìdíkà fún. so èyí tó kéré dùn nínú àwọn àtúndì ẹ̀rọ tó kékeré tí ẹ̀rọ fi ń ṣe ìsìká òun náà ní kíni òun náà lọ́jọ́ kan ìyá òun lọ́jọ́ ọjọ́ àti àwòlẹ́ ìdá àti àti òru òun náà ní tó ti kíni òun náà ní ní tó kéré jù nínú àtúndì ẹ̀rọ tó kékeré tí ẹ̀rọ fi ṣe ìsìká so ìwọ tó bá wá wọ̀ tó bá lè ṣe kíni tó bá ṣe ní ọjọ́ mẹ́wàá yẹn ọjọ́ mẹ́sàn-án yẹn ẹ̀rọ mi wà ó lè jẹ́ pé iṣẹ́ Yorùbá bẹ́ẹ̀ bóyá ẹ̀rí lè jẹ́ pàtó kújọ́ méjì tó kọ́dà ẹ̀rí lè jẹ́ pé ìjọ kan òun náà ni ó fìgínì òun náà ni yóò rí ààyè láti ṣe èsì káàkùn yẹn tó kò sí ìgbàgbà tó fìgínì kò sí ìgbàgbà tí ọkùnrin ní bẹ́ẹ̀ tó ilé ìwọ̀n ní máa ń ṣẹlẹ̀ sí èèyàn tó jẹ́ pé lápòjúwe ẹtì sí ìjọba lápòjú ohun òsì fún láyé ṣiṣẹ́ tó wá láyé wọ ìsìláàfù nígbẹ̀rin láti alẹ́ ọjọ́ ọjọ́ àyè ẹ̀ tó bá di nínú tó bá di àárọ̀ ọjọ́ ọmọdé yóò jáde tòwá ẹgbẹ́ ìfẹ́ ní ìfúnpá ó tún wọlé padà tó kò sí nǹkan tó burú níbi irun eléyìí látara pé nǹkan tí àyè gbà náà òun náà ní eléyìí eléyìí òun náà ní tó ní nípa ohun tó ní ṣe pẹ̀lú kí ni pẹ̀lú àlèkìtà tó gẹ́gẹ́ bí ó ti wà nínú ọ̀nà àlejò tó wà wà ní ọ̀sẹ̀ náà ìtọ́lọ̀ wà ní ìtọ́lọ̀ bá ti ní ọ̀fun nípa ti ìdíbàtì ìlú láti fi ní láti kó orí sáńdá sí ibẹ̀ nínú ẹwàá ìròyìn ọ̀gbọ́n ilé tí wàá torí náà tó ní ìkó náà ní ààrẹ ìdákùn pàdé àdéhùn ọba ìṣẹ̀lá mọ́tà lè ní ọ̀rọ̀ fún wa tó já lórí orí òwe kọ́lọ̀ ọba ìṣẹ̀lá tó já tẹ̀lé tó já mọ́tà tẹ̀lé bàjẹ́ kọ́lọ̀ ọba ìṣẹ̀lá tó já tẹ̀lé tẹ̀lé láwọn orí ìgbà ìgbà والقدر عليه وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه wọ́n ti lórí báyìí. Náà. Náà nábìlà náà nábìlà tá a kọ́kọ́ wà wọ́n ní ṣẹ́sáfà àti wíṣù ní ó yàtọ̀ sí ṣẹ́sáfà àti wíṣù. So òun náà ní ọlọ́jọ́ lásán já gbogbo àdáhùn tí ó ṣe máa rẹ̀ nìkan gbogbo ẹ̀ tàbí àbá sì dá ìtàn ó ní náà sí àrákà tònátà àkàrí sí ẹ̀bá yàn ó yàtọ̀ sí ìyàmù lẹ́yìn tí a fẹ́ ṣe àbí sábẹ́ àti wíjúrò nígbà tó ìsáwọ́ àti wíjúrò náà yẹ tẹ́ ẹ̀ máa sí méjì méjì méjì kó wá mẹ́yọ̀ kan kékeré kó mẹ́yọ̀ kan dé ní àbí ó yàtọ̀ síra mu fèrè yìí ní sàrọ̀ wíhùn ní àbí ìyàmù lẹ́yìn sọ̀rọ̀ fún ìrọ̀ ìṣáì lákàtí ìjẹwà bá ti wá sí òun náà kékeré òun náà jẹ́ lákàtí ìjẹwà láti àti lákàtí àti fàtíà àti sọ́lá tó wá sí kò jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀sùn àwọn yìí so àlùfẹ́ ó jáde àti ìsinmi àti ìgbẹ́ ní yẹyẹ so alhamdu islam wallahu ta'ala ahàlám. وحمد الله وحمده صلى الله عليه وسلم